àwíyé náà lẹsẹ̀ gbọ́ tán ní báyìí abala tó kàn lórí ètò yìí òun ni abala tó kẹ́yìn ìyẹn abala ibi tá a ti máa ń sọ̀rọ̀ lórí èso kọ̀ọ̀kan lọ́sẹ̀ọ̀sẹ̀ ẹ ti mọ̀ wípé pàtàkì ká máa jẹ èso àti ipa tí ò dáa tó máa ń ní bá a bá ti jẹ jù lóòótọ́ ètò tó fún ara ṣùgbọ́n àjẹjù rẹ̀ náà ẹ ti mọ̀ pé ó máa ń ní ohun tó máa ń bá a dé ẹni tó máa bá mi sọ̀rọ̀ lórí àwọn náà ni dókítà Christy Adeleye láti ilé ìwòsàn Arise and Shine long life center èso tá a sì fẹ́ sọ̀rọ̀ lé lórí lénìí òun náà ni èso tẹ̀mọ̀ bí ẹni mowó pine apple pine apple ẹ káàbọ̀ dókítà wa ẹ bá wa kí àwọn ará ilé ká tó wọnú èso. mo ní mo kí gbogbo èyí tí ẹ̀ ń gbọ́ mi ní àkókò yìí ojú tẹ kúkú fi ń wò mí ò ní fọ́ àmín ni etí tẹ fi ń gbọ́ mi ò ní di àmín gbogbo oúnjẹ tó yẹ ká jẹ tí a fẹ́ kọ́ wura lónìí ọlọ́run á fún wa ní orí ọ̀fẹ́ àti ààyè àti owó láti máa rà á ká lè jẹ́ kó lè ṣera wa lóore. pẹnáìpù tiẹ̀ wọ́n mọ́ mi èló ni pẹnáìpù. <laughs> ẹ má sọ bẹ́ẹ̀ o. béèyàn mú two hundred naira dání ara pẹnáìpù kódà àwọn. two hundred naira yẹn ni àwọn ẹbí. béèyàn mú fifty naira dání gọ́ara. bẹ́ẹ̀ni àwọn ìtàn gé yẹn. béèyàn bá ń fi wàsó bí wàsó lọ́wọ́ tiẹ̀ jẹ́ náà nítorí pé dáa fún àgọ́ ara wa mọ́mì kí ni pineapple báwo ni ó ṣe dára tó kí ni àwọn nǹkan tó sodo sínú ẹ̀. a rí i pé pineapple jẹ́ tropical fruit family of uh, water ó jẹ́ water family fruit tá a bá ní nǹkan water family fruit ẹ̀yin èèyàn mi àwọn la máa rí i pé èmi ni ọsàn èmi ni watermelon nǹkan tó bá ti ní omi la máa ń pè ní water family fruits tó jẹ́ pé àkópọ̀ ẹ̀ omi ló pọ̀ jù nínú ẹ̀ ìyẹn ní pineapple tẹ́ ń wò lọ́ọ̀kan yìí tẹ́ ń wò báyìí òun ni ẹ̀yẹ ẹ̀ ló ti wá tá a bá bẹ́ tá a fún ẹ rí i pé yóò kún fún ọ̀múdùmúdùn omi tó pọ̀ lára. ẹ ṣeun kí wàá ní àwọn àǹfààní tó wà nínú mi ì tí ì sọ àǹfààní pé tá bá ń jẹ ó máa ṣàlàwà nígbà àwọn vitamin tí ọlọ́run dá sínú ẹ̀ kí ni àwọn vitamin tó pọ̀ níbẹ̀ tó fi dára ká máa jẹ pineapple. àǹfààní tó pọ̀ lára ẹ̀ ó dáa gan torí náà làwọn olóyìnbó ṣe ń pè ní ananas coposoms. ìyẹn botanical name ẹ̀. botanical name ẹ̀ èkíní nutritional fat ẹ̀ tó jẹ́ pé ẹ̀wò ó ní fifty percent calories nínú ó tún wá ní vitamin A ṣẹ́rí vitamin A yẹn gbogbo àná làmọ̀ nǹkan tí vitamin A ń ṣe o ó dára fún ojú ó ní vitamin C kò ní jẹ́ ká ní ìbẹ́ lẹ́nu kò ní jẹ́ ká máa sí pìṣì kò ní jẹ́ ká ní kàtá ó ní vitamin B tó jẹ́ pé yóò wọnú ẹ̀jẹ̀ wa kò ní jẹ́ kó máa rẹ̀ wá ẹlòmíì tí ẹ̀ ń jẹ́ lájẹ yó ẹ̀rí ẹlòmíì gan ó tún ní àwọn vitamin dietary fibers lára o kò ní fáàtì o fáàtì is zero zero point zero zero one kò ní fat rárá lára ẹ̀rí kò ní sodium náà ó jẹ́ nǹkan tó da lára àwọn vitamins tó ní ó pọ̀ ó ní vitamin A B C ó tún ní D gan pàápàá pẹ̀lú tó yẹ pé ó ń ṣe ara lóore nítorí pé tí D bá wà ń bẹ̀ òun ló jẹ́ kó máa lọ sínú oògùn wa wọn ò tí ì bí mi o ẹ jẹ́ ká máa mú lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Hmm. mo rí pé ó tún ní potassium. bẹ́ẹ̀ ni one hundred and nine milligram milligram bẹ́ẹ̀ ni mà. èso tó bá ní potassium iṣẹ́ wo ló ń ṣe nínú àgọ́ rẹ̀. à èso tó bá ní potassium lára èkíní kò ń jẹ́ kó rẹ̀yàn kò ń jẹ́ kí àkéèyàn eh, máa síkì lóòrèkóòrè ó máa ń fúnyàn ní okun àti agbára potassium ó da gidi gan ẹ̀rí kò ní jẹ́ kí èèyàn wà healthy enough tó yẹ pé eh, èèyàn á ká tíọ́tíọ́ àbí ojú ẹ̀ ń ṣú àbí wọ́n wá ní ó o ẹ jẹ́ ká rìn láti bíbá ìdé ìrìn ibi ìrìn ten minutes ah, ẹjọ́ ó rẹ̀ mí àbí kó máa wá mi lójú ẹ̀rí gbogbo àwọn orúnkọ bẹ́ẹ̀ ni potassium ló ń gbógun tì nínú àgọ́ ara wa. inú mi ti ẹ̀ dùn torí wípé nígbà tèmi náà tí mo research lórí ẹ̀ mo rí pé kò ní sodium. bẹ́ẹ̀ ni kò ní a máa ń sọ mo máa ń sọ lórí ètò ìlera lọ́rọ̀ yẹn ara lé wípé iyọ̀ wọ́n ní ìwọ̀nba lèèyàn gbọ́dọ̀ jẹ iyọ̀ bẹ́ẹ̀ni tẹ́bá ti gbọ́ sodium iyọ̀ iyọ̀ ló ń jẹ́ sodium sodium bẹ́ẹ̀ni anything sodium ìyẹn ni pé iyọ̀ iyọ̀ iyọ̀ a máa sọ wípé iyọ̀ iyọ̀ iyọ̀ ìwọ̀nba belenja báyìí lèèyàn gbọ́dọ̀ máa fi sínú oúnjẹ torí pé iṣẹ́ tí iyọ̀ ń ṣe nínú ara kò kò kò fi bẹ́ẹ̀ dára torí pé àjẹjù iyọ̀ ẹ ti mọ̀ pé kíndìnrín ọkàn gbogbo àwọn nǹkan tó máa ń bájà nìyẹn àjẹjù yẹn máa rí pé èèyàn máa máa làágùn wọ̀ọ̀wọ̀ èso pinápù yìí wọ́n sọ wípé kò ní sodium rárá ní èyí tó túmọ̀ sí wípé ó dára láti máa jẹ a lè tún rí i pé ó tún ní dietary fibre gẹ́gẹ́ bí dókítà wa ti sọ ẹ ti mọ̀ wípé ní ti dietary fibre yẹn ni wípé ẹni tí ó bá jẹ́ pé tó bá fẹ́ lọ ẹ ṣeun ẹ kúkú gbà ẹ gbà lẹ́nu mi kẹ́ bá ń sọ. dietary fibre tí wọ́n ń sọ yẹn ṣe anything nínú èso ẹ jẹ́ ká kì í ṣe lórí pẹ́nápù yìí tà tẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ ẹnìtì tó bá ti ní fibre nínú yóò jẹ́ kí ilé ìgbọ̀nsẹ̀ wa kó ṣe wọ́ọ́rọ́wọ́ ẹ̀rí ṣe mọ̀ wípé asọ́lẹ̀ kan wípé kò kò ní carbohydrate náà lọ títí kò ní púpọ̀ kò ní púpọ̀ kò ní ṣúgà ṣúgà ibẹ̀ láti máa sọ̀rọ̀ lórí àjẹjù rẹ̀ ipa tó lè ní lára. ṣe rí potassium tí wọ́n dietary fibre tá à ń sọ yìí yóò jẹ ṣe mọ̀ pé ẹ jẹ́ ká wò ó lè ó lè má yẹ lómi ṣe mọ̀ pé tá a bá jẹ lẹ́nu àwọn pátípátì tó wà ń bẹ̀ là ń pè ní fáíbà o ó lè má yẹ lómi a ní kí ló ń jẹ fáíbà ṣé fáíbà spirit tó ń sọ no ṣe rí àwọn tá a bá ti jẹ lẹ́nu tó lọ tó tó àwọn pàǹtí tó kù nú ẹ̀ tó bá lọ sínú wa mò ń sọ ní pé lílọ sínú wa yẹn ni wípé àwọn tá a báyìí a pé àwọn tá a jẹ tán mm. bíi ṣáf mm. ṣáf ẹ̀ tó bá tó bá lọ sínú á kó gbogbo àwọn ìdọ̀tí tó wà nínú ìfun ẹlòmíì oṣù ọ̀sẹ̀ kan kò ní lọ sílé ìgbọ̀nsẹ̀. Mm. bẹ́ẹ̀ ni màá tẹ̀ fẹ́ lọ ilé ìgbọ̀nsẹ̀ bẹ́ẹ̀ ní fẹ́ bímọ ni. ẹ jẹ́ kí n tún sọ kíní kan fún yín mà tí ẹlòmíì á lóun mu omi pé síbẹ̀síbẹ̀ náà lọ sílé ìgbọ̀nsẹ̀ ìwọ tó o bá ti mọ omi mu gẹ́gẹ́ bí a ti kọ́ wa lórí ètò yìí fi pẹnápù yìí kun ìwọ jẹ́ fún oṣù bíi mẹ́ta ó rí i pé gbogbo digestive eh, digestive system ẹ ó máa wà in correction pátápátá ó máa wà látúnṣe ẹlòmíì ọ̀sẹ̀ mẹ́rin márùn-ún kò ní lọ ilé gbọ̀nsẹ̀ tẹ́lòmíì bá fẹ́ lọ sí ilé gbọ̀nsẹ̀ báyìí á dẹ̀ máa ranjú ẹni tó fẹ́ bímọ gan kò ranjú tó. <laughs> bí ẹni fẹ́ bímọ ni wọ́n ní àìgbọ̀nsẹ̀ yẹn o ó lé o. wọ́n tẹ̀ tún máa kọlẹ̀kùn ní tọ́lẹ̀tì ilé gbọ̀nsẹ̀ téèyàn bá wà wọ́n á ní ẹ jáde kí ló le tó yìí. wọ́n ní kẹ́ mọ́ jẹ pineapple àti wípé ó ní iron èso tó bá ní iron tó dẹ̀ ní vitamin B iṣẹ́ kí làwọn ń ṣe ń tiwọn. ṣẹ́rí ṣẹ́rí ṣẹ̀ṣẹ̀ ní pineapple yìí in particular ní ìgbà kan àwọn àwọn ní ti normal kínní e, nínú oyún nígbà kan tí mo wà ní oyún that was nineteen eighty eighties nígbà yẹn wọ́n máa ń sọ pé kí àwa aláboyún ká bẹ́ tá a bá ti bẹ́ sínú kìnìún à fún omi ẹ̀. ẹ̀yin aláboyún ṣẹ̀ ń gbọ́ báyìí. tá a bá omi ẹ̀ yẹn tá ti fún àwa rọ sínú ìgò a lè gbé sínú fridge àbí kẹ̀kẹ́ má gbé sínú avament ó máa ń fún ọmọ wa ní ẹ̀jẹ̀ kì í ṣe pé ká wá fún kómi ẹ̀kúnnú kí náà ti ń pè kan ká wá dààmú lẹ́ẹ̀kan náà o àwa máa bù ní gáàsì tọ́mùlà bíi méjì méjì ó máa ń jẹ́ kí ẹ̀jẹ̀ ó wà lára ọmọ àti aláboyún ẹlòmíì ẹlòmíì kò kò mọ bọ́n ṣe ń lo ewúro àgbémì ṣùgbọ́n wọ́n máa ń fún wa lọ́sítù pé ká máa jẹ ẹlòmíì ò ní tẹ́ẹ̀mù láti jẹ ṣùgbọ́n ẹlòmíì á fún àwa máa mu gáàsì méjì méjì ní àárọ̀ àti ní alẹ́ ṣùgbọ́n a ti gbé sí fíríjì tó bá ti tásìkò tó fẹ́ mú kò ní mu ní tútù wíwíwí ẹ o á mm. gbé jáde á jẹ́ kó gbóná á mú ó máa fún ọmọ lẹ́jẹ̀ ayọ̀ ẹ ṣeun torí àkókò ẹ ṣe <laughs> iron àti vitamin B ẹ̀jẹ̀ ó dáa òun la máa ń pè ní hemoglobin ẹ ṣeun ó ní hemoglobin inú bó ṣe wà yẹn. <laughs> ọ̀rọ̀ ń gbénu mọ́mì ẹ ṣeun mo wá fẹ́ béèrè ní ṣókí torí àkókò àjẹjù pineapple torí gbà tá a ṣúgà nù ẹ̀ ten percent ni ṣúgà tó wà nù ẹ̀ bẹ́ẹ̀ ni mà ten ó dùn a dẹ̀ máa sọ wípé ṣúgà kò fi bẹ́ẹ̀ dáa fún ara ìyẹn àpọ̀ ṣúgà dáa fún ara iyọ̀ dáa fún ara àpọ̀jù ẹ̀ àjẹjù ẹ̀ kò dáa. kí ni àjẹjù pineapple kí ló lè fà? lákọ̀ọ́kọ́ ná àjẹjù ẹ̀ tí èèyàn bá birúbélé ṣe wà báyìí sìn ó ti pọ́n èyí tó bá rẹ̀ dòdò yẹn ó máa ń dà lára òun ló máa ń ní ṣúgà jù eléyìí tẹ́ gbé síta ìgan òun gan ló dáa jù ló ń ṣara lóore tó bá pọ́n jù téèyàn bá jẹ ó lè fa diabetes èkíní nìyẹn tí olóyún náà pàṣẹ ní káwọn olóyún máa mú yẹn o hmm. tí wọ́n bá lọ jẹ lájẹjù ó lè fa kó máa yàgbẹ́ ọ̀rùn kó máa gbọ̀ngbẹ̀ gbúrúgbú hmm. ó lè fa kí ó kàn rí pé òun tún bì àjẹjù ó lè máa bì hmm. so àwọn àjẹjù ẹ̀ kò dáa gbogbo nǹkan ni nǹkan wà fún níwọ̀ntúnwọ̀nsí tá a bá ń jẹ ajẹ́ kó lè fún wa ní fitamin C iron ẹ̀jẹ̀ lára kó lè fún wa ní okun kó lè fún wa ní potassium kì í ṣe pé ká wá lọ gbé torí pé ògbìn sẹ́ǹkùlé ẹ̀ pé ní à ah, èmi tẹ́mọ ìwúlò pẹ́nápì mo gbọ́ lórí Orísun wọn ló dáa ojú òun ló fi ṣe oúnjẹ àárọ̀ òun ló fi ṣe tọ̀sán à ń sọ nípa àjẹjù ẹ̀ kó wájú òun ló fi ṣe oúnjẹ alẹ́ bẹ́ẹ̀ kọ́ o níwọ̀ntúnwọ̀nsì a lè jẹ́ lẹ́ẹ̀kan lójúmọ́ kó má ju bíi ṣẹ̀ṣẹ̀ ni wọ́n máa ń kọ̀ tẹ̀ ní slice a lè slice ẹ̀ ká gé fúnra wa mo tún fẹ́ sọ àwọn ewu kan nú ẹ̀ ìwọ tó bá mọ̀ ipò kúdù ẹ̀ kò wọ́n jù o wọ́n ta ní hundred naira ètò kéréje lè lọ torí kínní ó lè jẹ́ bíi two hundred naira àbí one fifty ẹ má jẹ́ kán máa gé pineapple fún wa níta ó lè ṣàkóbá bẹ́ẹ̀ ni ó lè ṣàkóbá ọlọ́run mọ̀ sí ohun tẹ́ ẹ mọ̀ sọ èmi ò mọ̀ o. ó lè ṣàkóbá ẹ má nítorí ẹ àpẹ pineapple kẹwàá lọ́rọ̀ ní fifty naira bó ti sọ fún wa pé water family ni èmi ni pọ̀pọ̀ èmi ni ah, ọsàn ẹ má máa gé fún wa a ti sọ lórí ètò ìní lóòrèkóòrè wípé ó lè ṣàkóbá ka ní àrùn kò gbóògùn ẹlòmíì ó lè lárùn kò gbóògùn lára kó máa tà mo fẹ́ fi ṣàpẹẹrẹ fún wa ní ilẹ̀ ní ìlú kan ní nàìjíríà wa yìí ẹnìkan ń ta watermelon ó sì ní àrùn kò gbóògùn tá à ń pè lé hiv hmm. ọmọbìnrin yìí àpọn kò tẹ̀ tí ì mọ rí àmọ́ bó ṣe rí wọ́n wá trace ẹ̀ lọ wípé níbi tó ti ra watermelon ẹni tó ń tà ó ní ó ní ibi tó ti ń ge ẹ̀jẹ̀ ẹ̀ ti kán sí ẹ̀jẹ̀ ẹ̀yìn ara ilé ẹ̀tẹ̀ ti kẹ̀gbọ́n mi o bónọ́ọ̀sì lélẹ́yìí o mo fẹ́ fún wa ni ẹ má nítorí pé wọ́n ní kẹ́ ẹ máa jẹ pẹ́nápù lórí Orísun ẹ wá lọ ra ní fifty fifty naira ọlọ́run á pèsè owó fún yín nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo lọ́lọ́run akúkú pèsè owó fún wa ó ní two hundred naira kò wọ́n jù hundred naira kò wọ́n jù ẹ jẹ́ afúnra wa máa bẹ́ fáwọn ọmọ wa kó má bàa máa ṣàìsàn lóòrèkóòrè ẹ ṣeun mọ́mí mo dúpẹ́ o lórí Facebook Instagram kó lọ ti lè kàn sí. ẹ lórí Gmail mi ni kẹ́ ti máa pè mí Gmail yẹn máa ń bízì lórí ẹ̀ ní òrèkóòrè òun ni christyarise at gmail dot com. káwọn èèyàn máa fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí yín bẹ́ẹ̀ ni lórí christyarise at gmail dot com bó bá dẹ̀ bá mi sọ̀rọ̀ tó bá fẹ́ fóònù nọ́mbà mi lẹ́yìn lórí christyarise at gmail dot com ẹ kọ́ síbẹ̀ màá fún yín níbẹ̀ Christyarise@gmail.com. ẹ ṣeun màmá wa púpọ̀ ìyá ara mo dúpẹ́ mo dúpẹ́ pẹ́ òkun wípé ẹ bá mi gba ẹrù ìlera àti àlàáfíà tí mo dì wá sórí ètò ìlera lọ́rọ̀ lónìí mo dúpẹ́ pé ẹ lẹ́rù mo dúpẹ́ pé ẹ lọ́wọ́ mi mo sì lérò wípé gbogbo nǹkan tá a ti kọ́ lórí ètò yìí gbogbo ẹ̀ náà lẹ ti kọ sílẹ̀ tẹ́sì mọ́ ọ mú un lò àti wípé bàbá ti ń rí i pé nǹkan kan ṣe wá nù àgọ́ ara ká máa tara ṣàṣà lọ sí ilé ìwòsàn ká mọ́ jèso ká mọ́ jẹ́jù ká mọ́ mumi tó mọ́ ká mọ ṣan ẹ̀fọ́ wa ká mọ fi yọ̀ fọ ìrẹsì wa nítorí ìdọ̀tí ká tó jẹ èso ká mọ ṣan wọn bó bá jẹ́ pé irú àwọn ápù bíi kárọ̀tì tí ò ní ìdípa ṣẹ̀ ń bẹ ká mọ ṣan dáadáa zero eight zero six four zero eight six seven eight nine zero eight zero six four zero eight six seven eight nine òun ní kẹfí bá mi sọ̀rọ̀ lórí Facebook Sekinat Ọláìdé Rájí lórí Instagram Sekinat Ọláìdé r ẹ̀kọ́ papọ̀ ẹ ní àǹfààní àti wo gbogbo ètò níléeṣẹ́ Orísun nípa kẹ ẹ download ẹ ẹ app wa ìyẹn ẹ download start times on app on on times on app ẹ mọ wò ẹ bá ti download ẹ kẹ wá search fún Orísun TV ẹ wo gbogbo ètò tá à ń mú wá fún yín òun náà lẹ máa máa wò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín ẹ lè mọ wò bẹ́ẹ̀ ti ń lọ ẹ lè mọ wò bẹ́ẹ̀ bá fẹ́ jókòó síwájú ẹ̀rọ amóhùnmáwòrán at Orisun TV ni lórí gbogbo social media and wa ìyẹn lórí gbogbo ìtàkùn ayélujára títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ tí mo mú àkọ́tún ètò ìlera lọ́rọ̀ wá ilé òní lé wa ọ̀nà òní náà wá ọ̀dẹ̀dẹ̀ adẹ gbogbo wa lọ́rùn gbẹ̀dẹ̀mùkẹ̀ láṣẹ Elédùmarè ó dàbọ̀.